Thank you. ṣe bí mo ṣiṣẹ́ a máa lọ nínú. wọ́n mú kọ̀lọ̀kọ̀lọ̀ sílẹ̀. kọ̀lọ̀kọ̀lọ̀ jálẹ̀. kọ̀lọ̀kọ̀lọ̀ wọlé ọ̀làdà. ìjọ ni mi tó ní understanding. ta ló fura sí. president Kuti ló gbé. ní ìjọba Kuti. wàhálẹ̀. ọ̀tá pọ̀ wọ́n tọ́ gọ́rùn o. ìyàwó àwọn eléyà abojú ẹ̀ jẹ́ o. ó fẹ́ nu musu ó kílẹ̀ musu wá pa musu lójú jẹ́. mi ò bá musu jẹ́ o. tìfùtìfù. ẹ̀pà kan ló jẹ mi wà á kọ̀kọ́ tàkàtàkàtà lórí ẹ̀ ìyẹn lọ́ máa máa wò wọn lẹ́yẹ mú ṣòro tí ìgbà tá wà ní kékeré tí wọ́n máa ń pèrè ní òkú tó bá wá jọ ọmọ bó ṣe ń kọ́ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ ìní tí ò nira ó nìyẹn o ṣe wá rí pé ó tó kẹrù mọ́lẹ̀ lẹ́rù. kí wọ́fà mọ́rẹ̀ ní wọ́fà kí jòyè rádaràda da kó má ṣe bí ẹ àjùlọ tí mo fi hàn yín ni pé mo lè pẹ́ lẹ́yìn kí n tó dé o àmọ́ gbogbo ìgbà kí ìgbà tí bá ti dé ẹ ẹ̀yin tẹ níbí rè. ẹ pàṣẹ fújà lọ ẹ fún èmi tí mo níbí rè ẹ fún mi lọ́nà fi ráyè lọ ni. ẹbí rẹ kọ́. èmi náà kọ́ lóòótọ́ ọgbà ọlọ́run ló ṣe mí bẹ́ẹ̀ ọlọ́run ló fi mí síwájú yín bẹ́ẹ̀ ni nítorí pé ó ní aṣíwájú ni màá jẹ láyé tẹ̀yìn á sì máa tẹ̀lé mi ẹ máa ṣọmọ lẹ́yìn mi nígbà tó mọ adìyẹ ń tọ̀ yá ẹ̀ lẹ́yìn bó ṣe rí nù ẹ wá gbọ́ o tó bá wù mí mo lè sọ̀kalẹ̀ lórí àkàbà yìí kí n ṣeré lọ kí n tún padà wá gùn nígbàkigbà tó bá wù mí hmm, ọlọ́run ló ní kó níbẹ̀ mí náà kọ. ṣe é rí báwọn mo tún lè padà gùn ó rò wípé o ti dáa ju àwọn tá a gbé ọ lé lórí lọ ah, ah, ó sì ṣe bí ọlọ́run. Ah, lónìí náà ìjọba ọ̀run yóò ti gbàgbà lọ́wọ́ rẹ. lọ́wọ́ èmi bẹ́ẹ̀ lọ́wọ́ èmi èmi á gbé àkàbà yìí máa fi gòkè o ẹ lè dá mi dúró. tọdọ yóò máa lànà kọjá o àní ká tó dọlọrọ àwòjí. kí ló dé tó ń dorí kodò rìn bí ìgbà tá a dárò lókè pàápàá jùlọ náà kí ni ẹ̀dán kan tómi fi á lé òrò báyìí lójú ẹ̀ àbò òrójú ẹ̀ bó ti rí. àwọn kan ló gbàgbára lọ́wọ́ mi. wọ́n gbàgbára lọ́wọ́ ẹ̀ wọ́n gbàgbára lọ́wọ́ tiẹ̀ ní àbíwọ̀ fúnra ẹ̀ lọ mọ̀ọ́mọ̀ fagbára nà torí pọ̀ ọgọ̀. ọ̀rọ̀ bíi ti báwo nǹkan bí mi o mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin àṣìṣe àti àfọwọ́fà àṣìṣe èèyàn lè fojú fò ó ṣùgbọ́n àfọwọ́fà ìjìyà ń bẹ́ńbẹ̀ gidi gan-an tọ́pọ̀ ọ̀pọ̀ sẹ́sàn gbogbo wa tó ń sọ̀kalẹ̀ lákàbà tó ń gbóhùn padà ní kíákíá àṣìṣe ni sọwárẹ̀ ètò ìṣègbẹ̀yìn yìí kìí ṣe àṣìṣe kìí ṣe àṣìṣe ní tí nǹkan mọ̀ àfọwọ́fà àfojúdi àti ọkàn gíga pé pẹ̀lú mo lè ṣe mo lè ṣe mo lè ṣe láì mọ̀ pé ọlọ́run ọba ní máa fún yẹn ṣe àmọ́ kó tó rí gùn padà <laughs> yóò nira o àwọn tó rí ni àwọn aláàánú ọ̀pin tiẹ̀ tí wọ́n gbé àkàbà ń kò lọ́dọ̀ ọ̀rọ̀ ayé yóò tó pọ́n ọ̀rọ̀ ayé yóò tó pọ́n. àwọn aláàánú pín mi ni àwọn tó gbé àkàbà àánú kúrò lọ́dọ̀ mi. Oh, darling. Ah, ẹ káàbọ̀ oúnjẹ yín náà mú un ẹ wá jókòó tàbí kó jẹ darling, share now. I don't you understand? Understand what? Kí ló fẹ́ kí n understand? Ṣó ti gbàgbé pé èèyàn tó máa ń wọ́mọ̀ ah. í sùn ni? Ah, ah. Wàá súnmọ́ mi dandan ni o. Ẹni tó wọ́mọ̀ kì í sùn. Yes. Okay, fine. Ṣé ẹni tó bá rọmọ òun bí tí òrò fi tọ́ wọn? Ṣé òun náà ní dálójọ́ bàtàtà? Àbí nọ́sẹ̀nsì wo ló ń sọ? Ẹni tó wọ́mọ̀ kì í sùn. Ẹni tó rí ọmọ náà bí ṣóun gan sùn kó torí wọn tọ́. Má tanra ẹ̀ o, má tanra ẹ̀ rárá àtẹni tó ń wọ́mọ àtẹni tó bímọ ọ̀hún tí òróró fi tọ́ wọn gbogbo wa làjọ lójú oorun ilé ayé yìí gba agídí ni ọ̀rọ̀ pé easy ni agídí ni gbogbo wa fi ń sùn náà kò ń ṣe nǹkan tó easy rárá so let me be please. gbogbo eléyìí tó ń sọ yìí ọlọ́run agbádùra wa kàṣà àti ẹ̀ kọ́kọ́ bímọ. Ah. Ah, wọ́n súnmọ́ mi ni. fímílẹ̀ jọ ìyá ronú ọmọ roka. please na òun kọ́ mi you know. fímílẹ̀ tó bá bímọ ọ̀hún tó ń ṣe olówó fi tọ́ ni fímílẹ̀ má jẹ́ kó ọ̀pọ̀ nìkan tí mo rí ọ̀pọ̀ nìkan fún òwúrọ̀. bàbá ṣẹ́rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ṣe ń lo ẹ ti ẹ̀rọ mi sí àmọ́ báyìí mi ò dá ní kẹ̀kẹ́ owó ara mi ni mo fi ń ṣe òwò tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísìnyí gbèsè fẹ́ pa mí. bàbá ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ wò mí ẹ gbà mí ẹ mi kalẹ̀ kó tó di pé gbajúmọ̀ mi ò ní lè jáde nínú ilé mọ́ ọkàn mi dẹ̀ ń sọ fún mi pé ọ̀rọ̀ mi ò ń ṣojú lásán ẹ jọ gbogbo ọ̀nà tẹ bá lè bá mi dá sí ẹ bá mi dá. mo fọlọ́run bẹ̀ yín gbogbo ọgbọ́n tẹ bá lè dá sí pátápátá mo ṣe tán. ẹ ẹ sinmi agbájá kò gbá katikati ẹ lórí kan ọgbọ́n tá a bá lè dá sí mo ti sọ. So, ibi àti bẹ̀rẹ̀ náà lápadà padà sí. ó ṣe ní kó dákọ rẹ àtòkọ ìyá rẹ fi mi èmi ò lọ rí ṣiṣẹ́ lórí ẹ̀ tóra gbọ́dọ̀ kọ́kọ́ béèrè ntẹ́lẹ́dàá rẹ rọ̀ mọ́ torí pé ẹlẹ́dàá rẹ bá rọ̀ mọ́ ẹ̀ déédéé irú ẹ̀ lásìkò hmm. tí ẹni kọ́ lọ kọ́ padà wá. Eh, eh, eh, ẹ ṣe ẹ kọ́kọ́ béèrè yẹn gbogbo ibi tí a bá ti fẹ́ béèrè mo ṣetán láti gbé yín lọ ká tiẹ̀ fi mọ ohun tẹ́lẹ̀ dá yẹn fẹ́ rọ̀ mọ́. ó gbé mi lọ. bẹ́ẹ̀ máa gbé yín lọ bẹ́ẹ̀. èkí ni ṣe orí ṣé báyìí náà lọ gọ̀ tó. o sì gọ̀ bí ẹ̀kọ́ méjì wọ́n jẹ̀ kan lọ́ọ̀ ìtọ́ kú wọn bílẹ̀ ọ̀gọ́ fẹ́nu ra. àwọn tó ò ní kẹ̀kẹ́ sóko mẹ́nu agbọ̀n ọ̀fọ̀ mẹ́rù ni àbílẹ̀kẹ̀ náà ni wọ́n kọ́rùn tí wọ́n tẹ̀lé ọ bí yàrá jẹ́ èèyàn lájẹjù èèyàn gọ̀yọ́ fẹ́nu ra ìwọ ti rí babaláwo tí ń tẹ̀lé èèyàn káàkiri àdúgbò pé bákan nìkan ọmọ bíi mo ti ń béèrè nǹkan tí mo béèrè ó rí lọ kó tó di pé ojúmọ́ mọ́ èmi ó ti béèrè tíṣẹ̀dá rẹ bá rọ̀ mọ́ àti tá a bá ṣe sí ti ẹni pé orúkọ rẹ àti orúkọ ìyá rẹ ìmọ̀ sọ fún mi hmm. kó tó di aago méjìlá ọ̀sán ní ọjọ́ ẹtì kò ti dọ́dọ̀ mi ní orí tó bá ti kọjú aago méjìlá ọ̀sán ọjọ́ ẹtì ò lè mi níwọ̀n. Ah, ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ má bínú. mi mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ má bínú ẹ foríjì mi ẹ foríjì mi. Jésù. sáré kan tí bá dé máa ṣàlàyé fún mi. no no no ẹ wà á ah, ah. kí ló ṣẹlẹ̀ kàn sáré wọlé bẹ́ẹ̀ yẹn o dẹ̀ ń lọ ó ti gba ìwé kò tí yẹ kó jáde ni. kí ló dé tí mo ṣe ní jáde. ẹ ó ní prayer tó yẹ ká jọ ṣe tó bá di twelve eleven thirty láṣẹ wáyé. ó oh, oh, tọ́ ni ó oh, tọ́ ni sórí bí prayer yẹn ṣe important o mm. ibi tí mo lọ ó important jùlọ but at the same time èmi náà máa ṣàdúrà ìwọ máa fẹ̀mí ṣọ́lé èmi á máa fẹ̀mí ṣọ̀tá kò síbi kíbi tá a wà tàdúrà ó gbà. ẹ bọ̀ ẹ. ọ̀dà èmi ò ní fi ọkáyà sókè torí pé ìrọ̀rùn ni ẹlẹ́dàá rẹ fẹ́ gbà bá ọ sí. Ah, ẹlẹ́dàá mi mo dúpẹ́ orí mi mo dúpẹ́ ẹ ṣe. orí ẹni náà ló yá máa dúpẹ́ fún mi ìyàwó ẹ ń kọ́. ó wà lé. o ò rí ìdí tí mo fi béèrè ìyàwó ẹ ni pé bẹ́ẹ̀ bá fẹ́ kí oògùn tá a fẹ́ ṣe kan ẹ̀kọ́ jẹ́ ìwọ àti ìyàwó rẹ gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ báyìí nítorí pé téwà àti ẹ̀ bá jọ fọwọ́sowọ́pọ̀ lòkùn tá a lè ṣe ní ọjẹ́ tó túmọ̀ sí wípé obìnrin wọn gbọ́dọ̀ kú lọ́ọ̀dẹ̀ rẹ̀ rárá ó sì ní sàǹfààní fún wọn náà láti ṣe lọ́kọláya pẹ̀lú obìnrin mi. ṣe bàbá tó bá jẹ́ tìyẹn èmi àti àwọn àfẹ́ràn ara wa gan-an ni kó lè kú lọ́dẹ̀ mi láìláì. èmi tẹ́lẹ̀ ń wò yín mi ò lè súnmọ́bìnrin mi láyé ìrọ̀rùn ló bá dé tó bá ti jẹ́ wípé àmàrò ṣàyè and at the same time kò ní dí àti bímọ wa lọ́wọ́ àbí kó bẹ̀rẹ̀ sí ní béèrè fún nǹkan ẹ̀mí kan lọ́jọ́ iwájú èèyàn ah, bá ti síbẹ̀ ó ti yà. kò lébi kankan tó jẹ mọ́ bí ẹ̀mí bí ẹ̀jẹ̀ kankan tèmi bá ṣe tí mo fẹ́ ṣe fún ọ tán tó lọ ọ gbọ́dọ̀ ṣe láyà pẹ̀lú ìyàwó rẹ̀ lálẹ́ yìí ntọ́kàn bá ṣe ni pé déètì ọjọ́ òní tó súnmọ́ ìyàwó rẹ̀ ń lọ́kọ̀ọ́lẹ̀ tó túmọ̀ sí pé irú ọjọ́ òní ọ̀gbọ́dọ̀ yín jẹ́ lóṣooṣù lẹ́ẹ̀ máa súnmọ́ ara yín báwọn irú ọjọ́ òní hmm. lọ́ba tán tí ọba ti tẹ̀tì. <laughs> Eh, ṣe ìyẹn túmọ̀ sí wípé lẹ́yìn ọjọ́ yẹn láàrin oṣù àgbọ́dọ̀ súnmọ́ra wa níjọ́ mímọ́. irọ́ o ṣé àwa lè tó bá. ìbóbìnrin rẹ ni. ìwọ ló lè yàwó ẹ̀ ìgbà tó bá wù ọ ló lè kọlu nǹkan rẹ ah. <laughs> àmọ́ kókó bẹ̀ ni pé déètì ọjọ́ òní nínú oṣù ọgbọ́dọ̀ tètè ẹ̀yin méjèèjì ẹ gbọ́dọ̀ jù ú sí òun lọ bá tán. ẹ kò sí wàhálà kódà kó máa ṣe nǹkan oṣù gan màá lò bẹ́ẹ̀. <laughs> ọkùnrin mẹ́ta <laughs> ẹjọ yọ àṣìjẹ kan bẹ tèmi ò sì fún ọ àmọ́ ká tó parí àṣìjẹ ọhún yóò fẹẹ ta aago mẹ́fà àrọ̀lẹ́. kò sí wàhálà ó wà nílé kò rebi kàn kódà kó ṣe aago kan òru lẹ wà á dógba aago bò ó ń ṣe. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o. nǹkan ò ní ṣe o. títa ríro ṣóun la fi ń kọlà ṣùgbọ́n bó bá jìnnà tán a ó sì dóge o. mo fẹ́ ṣiṣẹ́ kí n jèrè o èrè lóbìnrin jẹ́ lábọ̀ ọjà ó yẹ pẹ̀lẹ́ kùtù kọ́ o kì í ṣorin mo fẹ́ lówó a ní pẹ̀lẹ́ kùtù kọ́ o kì í ṣorin mo fe lowo a ni pele ko lògbà o. number you are trying to call is currently switched off. switch off báwo. ibo ni bọ̀sọ́lá gbà lọ. Ah. ibo ló gbà lọ. Ah. mo dáràn kí Ah. switch off. àti. ẹ jọ̀ọ́ ṣé ìyàwó mi ò sí lọ́dọ̀ yìí. rárá òun ò sí lọ́dọ̀ yìí. kò dágbére fún yín. àdó òun dágbére fún mi òun làwọn lọ sí church àwọn ní program rẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ látàwọn sáré. ọ̀la ọlọ́mọ àwọn ẹni gbà tí mo fẹ́ pọ̀ ní láàárọ̀ yìí kò sọ fún mi kó tó àlákùn tó dé. bọ̀wọ̀ ṣe ti pe nọ́mbà wọn ṣá. mo ti pe fóònù ẹ̀ látàárọ̀ fóònù ẹ̀ ò lọ. ẹ̀yin ẹ ṣe máa try ẹ̀ á lọ. Ah ẹ ti gẹ̀ ẹ́ sí o. ṣùgbọ́n ó dàrọ̀ sàn. prayer warriors máa ń wà. no no no mi ò sí lára wọn ah, ìyàwó mi ni mò ń béèrè. yeah um, sister Bọ́sọ́lá. wọ́n ti tẹ̀lé àwọn yòókù lọ in fact kò tí ju an hour sísìn ní gbogbo wọn lọ dídá ní ẹ̀mí ọlọ́run ní kí gbogbo wọn lọ ṣe special prayer kan lórí òkè lálẹ́ um, church bus gan ni gbogbo wọn gbé lọ ní ìsìn kò sí péjú. ẹ jọ tọrọ náà orí òkè bó lọ lọ. a ah, ah, ní àìjẹ àrùn òkè tó lọ sàn. ẹ mọ bẹ́ẹ̀. Ah. Ah, ṣé kò sí kankan àbí. no no no mo kàn fẹ́ yàwó mi ni. ẹ wo ẹ jà lọ ẹ jà. ó jẹ́ jẹ́ ká lọ. bàbá ẹ gbà mí mo dáràn ẹ gbà mí mi ò má di ṣe ayé mi ìbáyàwó mi lé wọn ló lọ sí ṣòru. mébí tó sọ fún mi ni pé ìyàwó ẹ wà nílé. mo filẹ̀ lé kò lè dágbére fún mi pé òun lọ síbi kankan. abirú àbíkúso olóògùn dèké èèyàn ò lè léyìí. Ah, ẹjọ́ kó la fẹ́ dá sílé ìbáyìí ní ìsìn. alẹ́ tí lápá lọ fẹ́ yà o èèyàn nígi lé kókó mọ́ mèsù ẹ̀ ọmọ wa tíyàwó ẹ léwu. ẹjọ́ ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi wá nǹkan ṣe ṣe jọ ọ̀dà ń bọ̀ ń bọ̀. mo ta fún mi. yàrá ń bọ̀ ń bọ̀ ẹ ṣàánú mi ẹ má jẹ́ kábàámọ̀. Esther, I'm good. <laughs> ah, mi ì fẹ́ pé o máa lè lọ wo ṣé mi ní wọlé kí n lọ park aṣọ mi kájọ travel by. kí ló dé. because ó ń dá mi lọ́rùn. <laughs> baby come on. ìgbà tó bá ń dẹ̀ mí tí mo jẹ́ ìyàwó ẹ̀ tàjọ wà nílé lọ́rùn kí ló máa ṣẹlẹ̀ sáwọn tó wà níta. kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ sáwọn tó wà níta i mean àwọn tó wà níta náà wọ́n á wo mi báyìí wọ́n á rí i pé ah ìṣẹ́wó obìnrin kan lélẹ̀ káwọn má bàjẹ́ o. ẹ tí ó bọ́ wá jẹ́ pé orí wọn ò pín nǹkan tó máa wọ̀ pé àwọn fẹ́ bàjẹ́ <laughs> well mi ò lè sọ o but nǹkan tí mo mọ̀ tó dá mi lójú ni pé kò sẹ́nibọ̀dì tó máa gbà mí mú ẹ lọ́wọ́ kò lè sẹ́nibọ̀dì tó máa gbà ọ́n náà mọ́ mi lọ́wọ́. <laughs> Ah, tòótọ́ ni ọkọ mi torí mi náà tẹ̀ kí n gbọ́kọ́ lọ́wọ́. oh, oh so <laughs> rest assured okay i'm going to miss you. i'll miss you too darling come on. Take care. Oh, I'm going to miss you, darling. I know. I'll miss you too. lẹ wá ń sìn. ok ẹ dúró dè mí bẹ́ẹ̀ máa bá yín sìn máa bá yín right wo darling ẹ jẹ́ kí n sáré jáde ẹ jọ tura Ọlọ́run. Ah, ah. sẹ́nu fìfò lẹ́ẹ̀mọ́ gbé lọ ẹ̀ ní jẹun ni. má wọlé ẹ dé tí bá dé ẹ lè microwave ẹ fún mi máa jẹ. wà á ní láti jẹun náà. jókòó ẹ jókòó. ọba ló ń jẹ jókòó ẹ tí bá dé máa jẹ ẹ jẹ́ kí n sáré meet up pẹ̀lú àwọn client ok. ṣáà má pẹ́ o. all right no problem ṣe ẹ jẹ oúnjẹ yẹn. bàjẹ́ òsè ni mí o wọ́n ojú líle ni mo fi ń wẹran ìtẹ́lẹ̀ ó sì àárọ̀ gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ń ṣe lè yín mi ń kan ara wọn. ẹ ṣe ẹ lọ́kùn bò lè ṣe sẹ́mẹ̀ tó fi rọ̀. Thank you.

ẹ̀gbọ́n mi n lè parọ́ fún yín ojú mi kòròkòrò méjèèjì báyìí ni mo fi rí tọkùnrin wọ yàrá ìyàwó yín lọ ṣe rí ìgbà tí mo ti ọkọ rí ọmọkùnrin ó lè mọ pé ẹ̀yà mi bá já mo fẹ́ pariwo ṣùgbọ́n mi ń tọ̀ mí wá ó ní fún un sọ sọ́ra rẹ̀ bí mo ṣe sẹ́nu mi lákìbùnú mo bá fara pamọ́ mo tún wá ní kí n ṣe. máa sọ̀rọ̀ ẹ lọ máa sọ̀rọ̀ ẹ lọ. mo wá ní kí n ṣáájú ìyàwó yín pé kí n lọ wò kó má pé ó ti ṣe wọ́n léṣe sí inú ilé ẹ̀ lè gba ohun tí mo rí gbọ́ ńṣe nìyàwó yín ń túnra mú léyìí tó fi fún mi láàrí dájú pé àlè wọn lọmọkùnrin o. ṣé nǹkan tó rí nìyẹn. bẹ́ẹ̀ni. it's okay um, ìwọ máa lọ síbi tó fẹ́ lọ máa rí máa máa handle ẹ. séèyàn máa ń lọ rú ẹ ni àbí mo ti lọ ni ah. èmi ò lè lọ ibì kankan o. kí ló dé ilé jẹ́ kí aláìní tí ìjú lásánlásán kan wá sọ ilé ẹ̀gbọ́n mi di aṣẹ́wó kìí ṣe lójú ẹ̀mí mi. you just shut up your mouth ìyàwó mi ló ń sọ ìyàwó mi ló ń insult yẹn náà ah. kí ni ìtumọ̀ yẹn. ìyàwó yín mọ. i will take care of it máa lọ and let it be. èmi ò lè lọ o ṣé ẹ rí ìyàwó yín ń pa sanga yóò lọ ni lójú ẹ̀mí mi báyìí ló sì fi kú ònú lé yóò lọ ni mo sọ fún yín ah, yóò lọ ni. are you alright ṣé wọn ló bá mi fẹ́ ni. bàbá gẹ̀ẹ́tì máa. Baba, sí nǹkan kan kó mọ̀ bá sí mi. bàbá n tí mo fẹ́ bí yín mo fẹ́ kẹ́ ẹ sòótọ́ tí ó ku ẹ̀yin àti ọlọ́run tẹ́ pàdé sákùnrin kan wọnú ilé ìlóru àná. ọkùnrin ọkùnrin lóru àná ah, <laughs> nǹkan láti fún sọ yìí. ẹ sọkùnrin ọwọ bíi yìí ní mọ ni. ọkùnrin kan kò wáyé wá ẹ mọ sì mí gbọ́ ẹ mọ gbé fúnra wọn o ẹ sọ pé sọkùnrin kan béèrè mi o mo ní ṣé ọkùnrin àjèjì kan ó wọnú ilé ìlóru àná bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ẹ wo ṣe ń yọ rẹ kó yín rẹ kó yọ dá mọ̀tẹ́kùn ni ọkùnrin kankan wọ àyàn ọkùnrin ó sì wọ àyín ló èmi tó pé gbogbo bàbá ẹ wọn máa ń gẹ̀gùn ni wọn máa wà láti dì. mo mọ̀ dáràn ọkùnrin àjèjì ọwọ́ inú ilé ẹ wo àǹtí fùsọ sẹ́mi pé mo fẹ́ràn yín ni èsì ìfẹ́ wojú yín ẹ má kó bá mi o ṣé fẹ́ gbàjẹ́ lẹ́nu mi ni ọ̀gá kan máa rú security náà gbà wọ́n mọ̀ pé security ni kerosene ni mi ìsun rí mọ́ mọ́ wà láti ni ọkọ̀ èèyàn wọnú bí ẹ dákun ẹni tẹ́ ẹ sọ ọ̀dọ̀ fẹ́ wá ní àbọ̀jáde láti inú lẹ̀ kò tí ẹ síbi tí yàn ti lè jáde tí mi ní mọ̀ ẹgbẹ́ bá ti di òru kódà ọkùnrin ẹgbẹ́ wájú ibi títì kọjá mọ́ máa ń yánlẹ̀ ni. Òjó. Yes sir. ẹ̀gbin ni o o ẹ̀gbin ni ohun tí ó dáa kò dáa kò ló méjì tó ń jẹ́ ṣùgbọ́n ẹ̀wọ̀ mi ní láti parọ́ fún yín iṣẹ́ ọ̀pọ̀ mo máa lè continue bẹ́ẹ̀ ṣe sọ fún mi pé gẹ̀yẹ́ rí mi ń sìn tó bá pariwo lè lé mi lórí ńkọ́. ẹ̀wọ̀ ẹ̀gbọ́n ijó tí ò bá kí í ṣe ju ẹni ìwọ̀n la kó gbẹ̀du ẹ̀mọ́ lójúde ọba ẹ jẹ́ kí n rọra wà lórí ọwọ́ mi. lásùn kí ló dé tó ń ṣe bí obìnrin ó kí n ṣobìnrin náà ìwọ fúnra rẹ mọ̀ pé ìyàwó mi ò lè ká ẹ iṣẹ́ tó wà lára ẹ kò lè jẹ́ kó ká ẹ láéláé okay fine agreed ìyàwó yín ò lè kà mí. but ẹni tó rí mi ń jọ yẹn kọ́ṣẹ́ yìí ń sọ fún mi pé ẹ lálejò ni ẹ̀yin tẹ́ mọ̀ pé níyàn tó ń wá ṣerú iṣẹ́ báyìí ẹ̀yin láti máa fẹsẹ̀ kan múlẹ̀ dáadáa ẹ̀yin ló yẹ kí ẹ cover àwọn nǹkan fún mi tèmi ni kémi kọ̀ wọlé kí n log in kí n dẹ̀ bọ́ta because ọwọ́ mi ni password wà. ṣé n tó wá ṣẹlẹ̀ yẹn sìn òun tí aláṣọ pé nítorí ẹ̀ ò bá mi báyàwó mi lájọṣepọ̀ mọ́ you can't say that now ẹ wò sí kò yẹ kí n bẹ̀rù orí ara mi ni ọmọ kíkí ara mi ni mí náà ṣé mi ti ṣe mistake gan láyé mi báyà irú irú irúṣẹ́ wo ni mo wá irúṣẹ́ wo ni mo kóra mi sí. o ṣe mistake i mean ò ń ṣàánú mi ni èmi ló ń rán ó dẹ̀ mọ̀ pé mo appreciate ẹ ò dẹ̀ ní kábàámọ̀ ẹ láéláé jọ torí Ọlọ́run lásán jọ please the show must continue ó di dandan kó pàtẹ́rí gẹ́gẹ́ bí ìṣe ẹ̀. ẹ kàn ń sọ pé kí n pàtẹ́rí kí n pàtẹ́rí pàtẹ́rí náà lẹ máa ń tẹnu mọ́ ok fine màá kọ́ntínú láti máa pàtẹ́rí but gbogbo nǹkan tó máa móríwú tó máa jẹ́ kéré dùn ìyẹn ò kúrò lójú kan náà. ah lásán ah lásán má sùn mi ò sùn ni mo ṣe ń sùn lójoojúmọ́. <laughs> ẹ wo ò ní láti lọ sínú rédíò eh, èmi fúnra mi ti decide wípé màá dọ́gbò owó iṣẹ́ rẹ̀ oh yes adọ́bọ̀lá. ẹ máa dábọ̀ wò ṣe mi. bàbẹ́ ọlọ́ọ̀ ẹ̀gbọ́n ṣe rí ẹ láwọn kí nǹkan tẹ bá fi mú mi normally gentle boy ni mi ẹ máa dọ́bọ̀ wò ṣe mi àtẹ́rẹ́ gẹ́gẹ́ bí ìṣí ẹ. a jẹ́ pé mi náà máa dọ́bù eré tí mo pa. mo máa dọ́bù ẹ̀ gan-an. àṣírí ẹ bó ṣe rí nìyẹn. ẹni rẹ ṣá ọṣẹ máa ní kí ẹsẹ ìbá lọ doyún kọ báwo la yìí máa ṣe. Hmm. kò lè lóyún. Ah. lásùn ọmọ súlè má sùn má nà mi ò sùn ni mo ṣe ń sùn lójoojúmọ́ ojú lásán ṣiṣẹ́ o bá dajẹ́ díjẹ́ ẹ̀sìn má jẹ́ kí n wà in charge.

má bínú tí ìbá ṣe pé kú rùn lọ́rùn ẹ̀ àṣìṣe ńlá fún ọ pé kó o lọ ṣàṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ òde lè ọ̀bá ìyàwó ẹ̀ ó sì padà wá àjànú mo síjú àánú wù tún fún ọ lọ́nà mi ó ní ọlọ́rẹ̀ wẹ́ nìkan àjànú mo jèrè wá dé ọ fẹ́ gbèrè lára ìyàwó rẹ̀ àtẹnitọ́ wa ti ń jìn ìyàwó rẹ̀ tí ò wá ní bínú tí mo fún lówó tó ń bá mi ṣiṣẹ́ ló mọ tí tó sùn lọ. ó mu tí yó. ó mu tí yó. olórí burúkú gbowó iṣẹ́ tán mu tí yó. sọ ó fún lówó ni. mo sanwó fún. ha èdè ń dì ọ́ èmi ti bẹ́ẹ̀ o àmọ́ òun náà bẹ́mi náà ṣe pín òun wọ́n bá wá kù sọ́wọ́ ẹ̀ bí n bá sọ fún ọ bọ́ ọba lè ṣe. àjànú mo jèrè níbọ̀ ọ̀bá fẹ́ kóhun ó bínú sí ọ kóhun ó pa ó rìsàrìsà n tóun wá mọ́ gbà gẹ́gẹ́ bí èrè lára obìnrin rẹ̀ ń lẹ́ẹ̀kan lóṣù òun ọgbà ẹlẹ́ẹ̀kan lóṣù mọ́ o ọjọ́ mẹ́jọ mẹ́jọ ló kù tó ló ń fẹ́ máa béèrè rẹ̀. bẹ́ẹ̀ ni bọ́ọ̀bá tí a lè ṣe kémi ọ wọlé ń sọ fún kókùwà àti ẹ̀lẹ́nu ẹ̀. ṣe ààrẹ èmi èmi èmi bò lọ́bẹ̀ orí ẹ lọ́bẹ̀. ìwọ́jẹ́ yìí ó yẹ ọkàn rí pọ̀ ń lọ àpò gúlù tó yìí lẹ̀ mọ́ látàrí báyìí mi ni mo sọ bẹ́ẹ̀. mọ̀ wípé àwọn olórí burúkú tó bá ṣiṣẹ́ yẹn wípé máa forí ẹ̀ fún àgbọn lọ́jọ́ kan. èmi ò sọ pé ìjọba pa ọjà ti tèmi ló ṣe kókó. ìyá yìí ti pọ̀jù ó ti ṣàrù ó ní fẹ́ràn tí o bá lọ stop gbogbo ètò ìṣe yẹn o máa fi kú ṣèbàjẹ́ ni mo sọ bẹ́ẹ̀ tí mo ṣe fún wa mi tí ìpín ẹgúsí nínú wa ti ga jù. èmi ò lè ná owó tó bá kó wà bí n bá gbà máa fi tọrọ ni. gbogbo ara ni wọ́n fi ń sin lọ́hùn ni tó bá kírun ọ̀hún náà wàá máa rùkú lọ wàá máa rùkú bọ̀ kí ló dé. nígbà tí àwọn ará lè mú dá owó jọ fún mi pé kẹ́ ẹ kó wọn lọ sí nepa office. Ah, ọlọ́run wọ́n ti rẹ́ tí o bá ti sẹ́yìn ọlọ́run máa jẹ ká yé nepa dáwọ́ nepa tiẹ̀ lọ táwọn nepa fún wa. mi ò believe pé kò sí lè dà mí tó yìí lọ́kọ tí mo fẹ́. ẹnjìníà ló lẹ́sẹ̀ ní. two hundred thousand naira. ṣé owó gúgúrú lélẹ́yìn àbówó ẹ̀ pa ṣé ọ̀hún so ẹran mẹ́ran títọ̀ tó kọ́ba. kí la ṣe fún wọn tó pé nǹkan ká ti sá fún. gbọ́ọ̀ yàtọ̀ sí ni so ó ti di ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ń sìn ẹjọ́ ṣe ẹ̀fẹ́ kí mi rí kádàrá tèmi lò mọ́ ni ó dà ń bẹ́ẹ̀ mọ nǹkan tẹ̀ ń sọ. kí ló ń ṣe lásán ah. ẹyin fẹ́ má sọ̀rọ̀ bíi pé ah, àwọn ọ̀rọ̀ mi wà tẹ́kùtẹ́ ọ̀bá sọ ọ́ máa yọba tìrì yàn irú ọwọ́ wò lẹ́ ń bá mi lò. lásán farabalẹ̀ àwọn ẹ̀ ti ń lọ sókè náà. òun ni máa lọ sókè náà. Ah, kí ló ń ṣe ẹ ah, farabalẹ̀ ò dẹ̀ ṣe sùúrù jẹ́ kí n ṣàlàyé fún ẹ náà. wo wo wo àbúrò mi ló jẹ́ o kó dẹ̀ lè dá fẹ́mi àti ẹni mò ń bá káàkiri ok kó lè kó lè dá fún ra ilẹ̀ gbá káàkiri tẹ́ bá ló kó lè dá fún mi ní ẹ̀yẹ́ ìmá sọ pé kí máa báyàwó yín lájọṣepọ̀ lọ́sẹ̀ọ̀sẹ̀ why now ṣé machine ní mi ni. lásán èmi mo sọ fún ẹ wípé iṣẹ́ ti di ọ̀sẹ̀ẹ̀sẹ̀ lórí ọjà mojèrè tèmi àti ẹ̀ pàtẹ́ yìí mo mọ nǹkan tí mò now look at it na farabalẹ̀ yeah two million naira ti máa ń fún ẹ every month yẹn máa ń bẹ̀rẹ̀ sí ní fún ẹ every week yes that means ó di eight million naira in a month. kò tún wá tán síbẹ̀ máa ra mọ́tò mi fún ẹ mọ́tò tó make sense. tó ẹ pẹ́ níwèé tó bá dé ọ̀bùn ọ̀dájú ojúmọ́ máa fọ́ ni ilé tó ń struggle láti kọ́ tó ń struggle láti kọ́ máa parí ẹ̀ fún under three weeks ó yẹ fẹ́mi àti ẹni náà kí ló tó ń sọ̀rọ̀ báyìí kí ló ṣẹlẹ̀ kí ló kí ló fẹ́ kún. ẹ̀gbọ́n ẹ̀wọ̀n pé ń gbà mí mo máa ẹ̀yìn máa jí ní pé ṣọlọ ló ràn yín sí ní ṣá. Ọlọ́run ni Ọlọ́run ló ràn mí wá. àwọn táyì kan wà kọ́lọ̀ ń dáríjì mi mo máa ń kọ́ńkúlùdù nínú ara mi pé ó dà ń gbé ìránṣẹ́ ìṣù ní. láyé láyé Ọlọ́run ló ràn mí sí ẹ. kó pé ṣe ṣe yẹ ẹ̀fẹ́ kí n jẹyà mọ́nì náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. mílíọ̀n pọ̀. ẹ̀gbọ́n kọ́lọ̀ blessing fún mi o. àbí lóòótọ́ ni pé èèyàn kan máa wá bá mi lájọṣepọ̀ tí mi ò mọ̀ fún ṣọ́ka ọkùnrin mọ́nú yàrá mi àbí nǹkan tí mo pè lálà for real ni tí wọ́n dẹ̀ ń pè lọ́kọ̀ọ̀rùn fún mi. jọ um, sọ fún mi gbogbo nǹkan tó ń sọ yìí kò yé èmi ó lè dá mi lójú pé kò yé wọ fúnra ẹ ehm, kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ gangan náà. àṣé kì í ṣọkọ ọrùn. ẹ̀gbin ni o ẹ̀gbin ni ohun tí ó dáa kò dáa kò lóko méjì tó ń jẹ́ yéyéyé ẹ̀gbin ni ẹ̀gbin ni. Yeah, yeah, yeah, ohun tí ó dá ó dá kò lóko méjì kò dá ló ń jẹ́. lọ́jọ́ ọjọ́ sí àwọn ọmọ kékeré wọn kì í hùwà ìbàjẹ́. àní lọ́jọ́ ọjọ́ sí. ọbẹ̀ òkè bèbí fáìn ṣá èèyàn kọ́ ló máa jẹ́ yẹn o <laughs> kí jẹ́ for opportunity yẹn. èmi náà lèèyàn kan tó ń jẹ́ yẹn èmi lèèyàn kan tó ń dúró ní méjì méjì. káì kí ló ṣe nà gbogbo nǹkan tó dùn máa fẹ́ máa fẹ́ láìkí kan tó dùn gan. káì mo sọ fún ẹgbẹ́ sẹ́mi watch me watch me. hello. no i'm not gonna take that from you. hello. hello. oh sorry i'll call you back. okay then. hello how are you. i'm fine èmi àtọ̀rẹ́ mi kọ̀ wà ńbẹ̀ mo wá wò pé ojú òníra rẹwà kó má kì í ó rẹwà lọ́mọbìnrin o. thank you. mi ti sọ̀rọ̀ mi tán ìyá mi ṣó mọ̀ mi ni. i ah. don't know you. èmi ló fẹ́ máa fi pa ní gbangba láìsọmọ gbangba gbangba la wà yìí nà ọ́ come on. ṣe máa ló rojú ìrì ni. excuse me i don't know you. you don't know me but i know you. <laughs> anyway mi ni mo máa ń wá ní on the eighteen lóṣooṣù every on the 18 lóṣooṣù èmi ni mo máa ń wá rún ẹ mọ́ orí bẹ́ẹ̀dì ọkọ ẹ i am the contractor. are you mad. oh sorry are sorry. are you sick or something. i'm sorry mo ti rántí pé ó lóje nínú so kò lè yẹ o lè má mọ̀ but trust me mi ò ṣe oṣooṣù mọ́ sí every week ni mo máa ń wá èmi ni mo máa ń rún ẹ mọ́ orí bẹ́ẹ̀dì ọkọ ẹ. You must be very, very stupid. Really? Did you just say I'm stupid? Excuse me. You are! I am not! Oh my God. Lásùn. Ọmọ Súlè. Ah ah, kí ló ń ṣe ẹ́? Ó ṣáà ń láìkú máa mú lámbà àlẹ́ ọba lámbà. <laughs> Kò lè yé mi. No, no, no, no, no, no mi fẹ́ kó gba wèrè tó pàdé yẹn gbọ́ ó ṣe máa gba wèrè yẹn gbọ́ bàbá wèrè ni má gbà gbọ́ rárá ó máa ń ṣẹlẹ̀ yes ó ti ṣẹlẹ̀ sí mi fúnra mi yìí yẹ torí pé mo sọ fún ẹ ó ti ṣẹlẹ̀ sí mi mo kàn déédéé pàdé wèrè kan dẹ̀ sọ pé ah, ah! bọ́bọ́ yìí bọ́bọ́ yìí ló fàbúrò òun lóyún tó sá lọ́mọlé mi fàbúrò ẹ̀ lóyún ó ní mo fàbúrò òun lóyún mo sá ó embarrass mi gidigidi gan ọ̀wẹ́. Oh, báwọn èèyàn ṣe máa ń ṣe nìyẹn mo dẹ̀ ignore because tí wọ́n bá gbọ́rù yẹn sìn wàá gbàgbọ́ pé lóòótọ́ mo fàbúrò ẹ̀ lóyún. fọláwẹ hmm? ṣé kìí ṣe pé tí fóbìnrin kan lóyún ló ń jẹ́ láti sọ fún mi. rárá o mo ṣe máa fún yàn lóyún nǹkan tí mo sọ fún ẹ ni pé báwọn blackmailer ṣe máa ń ṣe nìyẹn mi fẹ́ kó gbà wọ́n gbọ́ àtọ́ èmi tó ń bá nájà ni kò wò náà. Oh, oh, oh. ṣé torí pé mi ò sọ fún ẹ nítorí pé mi ò sọ fún ẹ wọ́n ti bá ẹ jẹ́ fún mi dáadáa láìmọye ìgbà yes ìwọ ìwọ ìyàwó tí mo fi ń sọ fún mi pé ìyàwó wo mò ń pọn tí mò ń gẹ mò ń pọn gẹ̀gẹ̀ ìyàwó tí chief kan ń nà mọ́lẹ̀ ní hòtẹ́ẹ̀lì nínú ìlú yìí mo ní ìyàwó tèmi wọn ní yes mo kàn pé ọ̀rọ̀ ìrùn lélẹ́yìn náà ṣó ti yẹn sìn mi ò ní rírù rárá mi ò tiẹ̀ ní bí ẹ mi ò fẹ́ kí ọ̀rọ̀ ìrùn bẹ́ẹ̀ kó máa ta sí mi lọ́pọlọ mo dẹ̀ gbé tí mo gbé sẹ́gbẹ̀ẹ́ kan òun la ṣe ń gbègbè ayé àlàáfíà so so just be ignore ẹ̀ bí mi ṣe máa ń ignore àwọn yẹn bẹ́ẹ̀ ni mo fẹ́ kí wọ́n náà ignore ẹ̀ all right come on àbí ẹ̀ <laughs> èmi gangan ló important èmi dẹ̀ rí so forget it forget it forget it forget it forget it forget it. Will you just shut up? Now you have options. Mo dey ready láti play pẹ̀lú options Eh? all right. yes sir. má jẹ́ kí n ever wọ lẹ́nu ẹ̀ kó ní ṣojúṣe ẹ mọ́. yeah. never. nínú kó wà láyé kó continue eh? kó máa gbádùn àbí kí n pa ẹ́ pátápátá. Ah. yeah máa pa ẹ́. ẹ jọ. torí kí ni nǹkan tó fẹ́ kí n ṣe fún ẹ tí mi ò ṣe. kò sí kò sí ah. o de bẹ̀rẹ̀ sí ní ká bọ́ ká ṣe jọ ká ọlọ́kà ló kọ kàkà what's your business. i don't know ejò torí ọ̀nà please just forgive me i'll do anything you want me to do please beg of you, ẹ jọ̀ọ́, mm, mo promise yín pé mistake bẹ́ẹ̀ mọ́ ẹ sir. That is the option. Nínú kókó, àbí kò má ever sọ pé o ṣojúṣe mọ́. Màá continue láti máa ṣojúṣe mi ní sir please, ẹ jọ̀ọ́ ẹ má pa mi. Idiot. Yeah, idiot ni there's no doubt about it. There's no doubt about it. Idiot because idiot ló máa ń ṣe gbogbo rán ọ̀pọ̀ bẹ́ẹ̀. Hey! Lásìkò ọmọ Súlè lásán ọmọ súlẹ̀. Ah, ah, ah, lásán ọmọ súlẹ̀ lásán ọmọ súlẹ̀. ọ̀bàrún ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba ò ṣe má jẹ́ odò ọba dẹ̀ ló ṣojú bí ìtọ́ máa gbé ni lọ yìí ìṣòro ṣe fújà ó tẹ́ lọ́wọ́ oníyàn wọ́n ní kó dó má lọ ìlú lódò àìgbọ́ ló jẹ́ kó lọ ìlú lódò tó fi di ń tọ́mọ aráyé ń gún mọ́lẹ̀ ah lásùn ọmọ súlẹ ẹlẹ́dàá mi má má jẹ́ kí n wọ̀ kóòrùn tó wọ̀ ṣàánú mi àbíbo ni mo fẹ́ bá yàrá jagan báyìí. olúwa kí ló dé tí ọwọ́ rẹ wúwo lára mi jọ̀wọ́ má ṣe ta mí nù pẹ̀lú ìbínú gbígbóná rẹ ìwọ ló ń ṣàánú fún àwọn tó bá wùn ẹ́ láti ṣàánú fún olúwa jẹ́ kó wùn ẹ́ láti ṣàánú fún mi jẹ́ kí ojú rere rẹ kó mọ́lẹ̀ lára mi yọ mí kúrò nínú ìparun gbogbo kó o sì yọ ọkàn mi kúrò nínú ìgbèkùn àwọn pẹyẹpẹyẹ jésù wọnú tẹ́ḿpìlì olúwa ó bá àwọn tó ń rà tó ń tà níbẹ̀ ó yọ pàṣán tẹ́ẹ́rẹ́tẹ́ ó fi lé wọn jáde mo sọ àsọtẹ́lẹ̀ jésù kristi ọmọ ọlọ́run o wọ inú ayé mi lọ kó o yọ pàṣán tẹ́rẹ́tẹ́ kó o fi iná gbogbo àwọn tó ń ta ọjà tó ń rajà òkùnkùn kúrò nínú ayé mi lónìí jésù kristi ọmọ ọlọ́run ti dé sínú ayé mi agbára mi ti di tẹ́ḿpìlì olúwa agbára mi ti di tẹ́ḿpìlì olúwa agbára mi ti di tẹ́ḿpìlì olúwa jésù. ayáọlá dákun ọlọ́run ni mo fi bì ọ́ ó dáríjì wá náà ni ká gbà wípé ìgbà tó sọkàn tọkàntán fún ẹ̀gbọ́n rẹ̀ yẹn ìwọ̀n ọmọ ló ń ṣe. ká ní ọkọ mi ò mú èso tí bí ọgbà rẹ̀ lè sọ ọkọ mo tá à ń sọ ìkọlà àbámọ̀ sọ dákun. no no no no no ah ah ẹ ní láti kúnlẹ̀ fún mi ẹ wò máa èmi ò máa bínú kò dìgbà tẹ bá kúnlẹ̀ fún mi kí n tó gbọ́rọ̀ sí yín lẹ́nu èmi náà ti bi ọkọ mi títí títí nítorí ọ̀rọ̀ wọn ṣùgbọ́n kàn fà kékọ́ rí ni. Ah ibi tí fọláwẹ̀ kù sí náà ìwọ náà mọ̀ pàládìjì èèyàn ni ẹ báwọn tí ò mọ̀ ló wọ́n sọ wípé onígbèéraga èèyàn ni èmi àti ẹ mọ̀ pàládìjì yẹn. oná sì ti mọ táwọn ẹ̀ kù sí torí lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo nǹkan tó yẹ kẹ́gbọ́n rẹ̀ bá dá sí lọ́wọ́ iléèwé rẹ̀ kò bá dá sí kankan. jọ ìwọ lábẹ́ torí Ọlọ́run kó bá wa bẹ̀ kó tiẹ̀ dáríjì. èmi àti yín la máa jọ ṣiṣẹ́ náà tó bá ti dé èmi àti yín la máa jọ bẹ̀ kó lè gbọ́ sáwa méjèèjì lẹ́nu àǹtí Bọ́sọ̀lá ẹ dákun torí ọlá ẹ má bínú sí mi ẹ foríjì mi ọmọ èké ní ṣe mí ìní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ dáríjì mi. fẹkàn tẹ́lẹ̀ ìyọkọ mi èmi ò máa bínú sí yín torí ẹ̀yin tẹgbẹ́ kò tó ẹgbẹ̀jì. Ọlọ́run ò dẹ̀ jẹ́ kẹ́ni tó kó sínú ọ̀kan lápá. ìyọkọ mi kí lè fẹ́ jẹ. tó o bá ti bínú sí wa mọ́ gbogbo tó o bá ti gbé fún wa pátá báyìí là ń jẹ. ẹ ṣeun àbí wọ́n ràn yín lọ́wọ́ kí sìn ní ẹ̀wọ̀n lọ́wọ́ kó tó gbó tó ju báàgì lọ bí wọ́n sọ. àmọ́ mi ti ibi ti já. nítorí tó já dá. Dead! Dead! me, me, me, me, mi ò tún lè ẹjọ madam madam madam ẹjọ ẹ jẹ́ kí explain ẹ jẹ́ kí kọtù please please abeg abeg in name of madam mi ò tún lè ẹjọ ẹjọ madam ẹjọ ẹjọ ẹjọ ẹjọ madam madam madam ẹ jẹ́ kí explain madam madam mi ò tún lè mi ò tún lè madam jẹ jẹ jẹ. Olè! Olè! Olè! Olè! Olè! ẹjọ mi ò tó lè ẹjọ ẹjọ ẹjọ ẹjọ tó lè lọ ẹjọ ẹjọ ẹjọ mi ò sọlẹ mo ti kúlẹ mo ti kúlẹ mo ti kúlẹ mo ti kúlẹ ẹjọ ẹjọ. fóònù ló ṣe gbẹnu géètì ọjà tó èmi kò lè wọlé o lè ní tó bọ o lè ní òbí. mi ò sọlẹ sà ẹsẹ ẹ mi dára sa ewu ẹ mi sa ẹ mi ẹ mi ha mi ò mi ò ń sọlẹ mi ò mi ò ń sọlẹ ẹjọ tó lè Ọlọ́run ẹ kàn mú fóònù ẹ pe ọ̀gá ṣe tọ́gà bá ti dé ọ̀rọ̀ rí ó ní ọjà wọ́n ní ẹ̀jẹ̀ báyìí wọ́n ní ẹ̀pọ̀ ọ̀dà ah, náà nígbà mo dé kókó náà tì. ẹjọ tó lọ́la mi ọ̀ṣun ẹjọ ẹjọ ah ẹjọ ẹ má sàmì ẹ má sàmì ẹjọ ẹ má sàmì ẹjọ ẹjọ mo lọ. Fúnṣọ́. ẹ̀yin ẹjọ́ kò ní níjọba ìkókó náà. ẹ jùlọ ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi ẹ wo Ọlọ́run ṣe Ọlọ́run ṣe ẹ ẹ aláì ẹ mọ̀ pé mo ṣàlàyé fún gbogbo yín lọ ẹ jẹ́ kọ́ pípín mọ̀ kọ́mọ ọba ní mi ọwọ́ yìí ṣe mí ah, ah. ẹ jẹ́ kọ́ mọ̀ pé sọmọdí yàtọ̀ sí gàǹbarì sọmọdí lè mímì òṣìṣẹ́ gàǹbarì o èmi ò ṣòlè mọ́ ń clear wọn. ìjà sọ́tọ̀ who are you báwo ló ṣe wọ bí who are you. kò yé wa o. Ah, who are me. ẹ̀gbọ́n ẹ sọ pé wà mí. yẹ mo ní who are you. èmi èmi mà ní. o lè ní ẹ kó máa ń kiri. ẹ bá dà sí o ẹgbẹ́ bá fẹ́ máa sọ bàbàrà di bàbàrà mọ́ mi lọ́wọ́ èmi ni wà mí. ó dà máa ah, ah. bẹ́ spíkà dànù sí àlọ́ o àlọ́ mi dàgbà ó dàgbò lódìdí jẹ́jẹ́ mi ni mo jókòó tí ẹgbẹ́ wa bá mi. ẹ̀gbọ́n ẹ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ kọ́ lèèyàn lè máa sọ lójú àwọn ọmọ ilé ẹ̀kọ́ ní kàmá fún bí. mo gẹ̀tì mo gẹ̀tì. mo ti ro ọ̀rọ̀ tí ẹ bá mi sọ dáadáa. very good. mo ti jókòó mo ro kúnná dáadáa. mo wá discover pé gẹ́gẹ́ bí ọmọlúàbí tí mo jẹ́ kò kí n ṣe nǹkan tí mo lè ṣe. Ah. bẹ́ẹ̀ ni iṣẹ́ tó lágbára gidi ni kí n máa wá bá ìyàwó yín lájọṣepọ̀. Eh. ẹ má bínú sẹ́yìn ò lè ṣe ni. <laughs> mi ò lè ṣe bíi ti báwo mo pé lọ́mọkùnrin bàjẹ́bàjẹ́ gba bí mo ṣe sọ fún ẹ ó ṣẹ̀ mí lẹ́sẹ̀ kan ni mo wá ń wá nǹkan tí màá fi gbà mú báyìí ẹ jọ mọ̀ pé tí bá ti gba ẹ lórí ẹ ó ti tán nìyẹn mo ní good reason láti lè e dànù that's it máa easy fún mi láti filẹ̀. ẹ wò ẹ má yẹ kí n parọ́ fún yín mo respect yín gan ṣùgbọ́n ajá ò kì í jòbì mi ò lè ṣe. wá wá wá ṣé o rò pé mo ní kó wá bá mi ṣe lọ́fẹ̀ẹ́ ni máa fún ẹ lówó yes. ẹni tó bá rí tẹ́yìn sọ̀rọ̀ ń sin pé ẹ máa fún mi lówó ẹ̀gbọ́n wọn gbà díẹ̀ náà tí mo fi mọ̀ yín ẹ̀yin náà manage ni kò sówó lọ́wọ́ yín náà. a sọ yẹn. kò sówó lọ́wọ́ yín tó bá lọ ń dárúkọ owó ń sìn yẹn mọ̀ ó lè máa lọ rí bákan bákan ẹ̀yin náà ò lówó lọ́wọ́ náà ẹ ẹ ta sánsán bẹ́ẹ̀ yẹn náà. àwọn yìí sọ tìmí nìyẹn o. mo kàn ń ṣàpèjúwe ọ̀rọ̀ fún yín kó lè jọ yé wa dáadáa ni. èló ló fẹ́ gbà èló ló fẹ́ gbà ẹ mọ̀ tí n bá lọ ń dárúkọ owó tó pọ̀ rẹpẹtẹ ní tí n bá ní kẹ́ fún mi ní two fifty thousand naira báwo lẹ́yìn fẹ́ ṣe. two fifty pọ̀. ẹ̀yin náà rí pé pọ̀ ẹ̀gbọ́n mi ẹ jẹ́ kárí ránjọ́ mi ṣùgbọ́n ìjọ ẹ kárí ránjọ́ mi. màá fi fifty thousand sí fún ẹ. a jẹ three hundred thousand wọ́n ṣáà ti ṣiṣẹ́ mi dáadáa. Hmm. three hundred thousand naira straight. wàá ṣe. ọ̀rẹ́ ni o ilẹ̀ tó rán mi lónìí o. Ah, ah. lasuchi. ẹ̀gbọ́n. èwo <laughs> ló ṣe. wọ́n ṣe tọ́lọ́run rẹ̀ náà. àṣírí ẹrù rèé. Ah, ṣètò àárín sìn asọ̀rọ̀ ṣe má sọ̀rọ̀ dànù òun lè mi. kí n má parọ́ ẹ jọ mí lójú gan-an <laughs> no no no mo appreciate. náà lásán àwọn opportunity tí mo gbé fún ẹ yìí ọwọ́ ẹ ló wà kó gbọ́dọ̀ fọ́ o èmi náà kì í ṣọmọ ìkéré tí máa jẹ́ kí àwọ̀ opportunity fọmọ mi lọ́wọ́ kí ló ń ṣẹlẹ̀. fantastic nǹkan tó wá wà láàrin mi àti ẹ̀yin hmm. ó ti di nǹkan tó dó ti dé tí ò gbọ́dọ̀ rí tàmú. <laughs> ẹ má wọ̀ rí ẹnu mi bò ẹ lè ní problem àtọ. now ó gbọ́dọ̀ continue ó ti di same date lóṣooṣù ah, ni ah. màmá bá ìyàwó mi lájọṣepọ̀ yes màá dẹ̀ máa fún ẹ ní half a million. ẹ̀gbọ́n kan fẹnu sọ kí ni ibi pé ó yí sí bẹ́ẹ̀ yẹn ah, nọmba one ẹ̀ tiẹ̀ béèrè lọ́wọ́ mi pé ṣé mi gan ṣé mo tiẹ̀ ní girlfriend nǹkan kan ṣáà ni mo máa dà sáwọn náà lára ẹ́ gbogbo nǹkan tó yẹ kí n fi ṣàlùbáríkà fún ọmọ ọlọ́mọ ẹni kí n máa lọ yìn sára ìyàwó tí ẹ tún wá ń sọ fún mi pé ó tún ti doṣooṣù. fọkàn ìbàlẹ̀ omi ni kó máa sun èmi àsun àbí mo ṣe sọ fún mi. Ah, èmi àsun tó bá pẹ́ ta ti ń dáadáa dáadáa ibi tó ti ń sun wá tó tí ò bá wá ń bẹ̀ mọ̀ nǹkan ṣé kò bá mi nóòtì déètì yẹn filẹ̀ fẹ́ mi five hundred thousand ni wọ́n sọ̀rọ̀ èyí náà. five hundred thousand pọ̀ but àlùbáríkà ara tèmi lèmi náà sọ̀rọ̀ ń pa èyí náà. ẹgbọ́n ẹ mọ kọ́ ṣẹlẹ̀ ẹ má yẹ kí n parọ́ fún yín ẹ má yẹ mọ̀. wá fara òwò jẹ́ ń já ìsìn kankan. Ah, nǹkan tó bá máa já mi sẹ́ já mi sí nǹkan tó bá máa ṣe pé kí ni o ẹ mọ̀ kọ́. Ah! Ah! tó bá dàda mi gbọ́rù yín lójú ẹ jẹ́ kí ọlọ́pàá mú èmi àti wọn kó mú wa lọ police station tó bá tọ̀pá bọ̀ lù wá dáadáa ẹ rí orin tá a bá kọ fún yín ẹ jẹ́ kó yìnbọn kó fọ́ àmì méjèèjì lẹ́sẹ̀ ẹ sọ gbogbo àmì. Fọláwẹ̀ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ tó ní kí ọkùnrin mi máa bá mi lájọṣepọ̀ lábẹ́ òrùlé ẹ̀. Bọ̀sọ́lá ò ṣẹ̀ mi rárá. ṣùgbọ́n ìgbà tí ojú ń pọ́n wá tí a jẹ́yàn tí a rí ná tí a rí lò tí a bẹ́gbẹ́ pé rárá ìgbà yẹn ni mo tọ̀ àwọn àgbà lọ pàápàá jùlọ aláìpọ́njú òun ìdààmú tí mo là. Mm. arákùnrin kí ló dé tó ń dorí kodò rìn bí ìgbà tá lókè pàápàá jùlọ náà kí ni ẹ̀dán kan tómi fi á lé òrò báyìí lójú ẹ̀ àbò òrójú ẹ̀ bó ti rí. àwọn kan ló gbàgbára lọ́wọ́ mi. wọ́n gbàgbára lọ́wọ́ ẹ̀ wọ́n gbàgbára lọ́wọ́ tiẹ̀ ní àbíwọ̀ fúnra ẹ lọ mọ̀ọ́mọ̀ fagbára nà torí pọ̀ ọgọ̀ ti báwo nǹkan bí mi. ọmọ pé ìyàtọ̀ ń bẹ láàrin àṣìṣe àti àfọwọ́fà àṣìṣe èèyàn lè fojú fò ó ṣùgbọ́n àfọwọ́fà ìjìyà ń bẹ́ńbẹ̀ gidi gan-an tọ́pọ̀ ọ̀pọ̀ sẹ́sẹ̀ gbogbo wa tó ń sọ̀kalẹ̀ lákàbà tó ń gùn padà ní kíákíá àṣìṣe lu sọwárẹ̀ ètò ìṣègbẹ̀yìn yìí kìí ṣe àṣìṣe o kìí ṣe àṣìṣe bí tí nǹkan àfọwọ́fà àfojúdi àti ọkàn gíga pé pẹ̀lú mo lè ṣe mo lè ṣe mo lè ṣe láì mọ̀ pé ọlọ́run ọba ní máa fún yẹn ṣe àmọ́ kó tó rígun padà <laughs> yóò nira o àwọn tó rí ni àwọn aláàánú ọ̀pìn tiẹ̀ tí wọ́n gbé àkàbà ń kò lọ́dọ̀ ẹ̀. Hmm. ẹ jókòó bí <laughs> ẹ jókòó ọ̀dà èmi ò ní fi ọkáyà sókè torí pé ìrọ̀rùn ni ẹlẹ́dàá rẹ fẹ́ gbà bá ọ sí. Ah, ẹlẹ́dàá mi mo dúpẹ́ orí mi mo dúpẹ́ ẹ ṣe. orí ẹni náà ló yá máa dúpẹ́ fún mi ìyàwó ẹ ń kọ́. ó wà lé. o ò rí ìdí tí mo fi béèrè ìyàwó ẹ ni pé bẹ́ẹ̀ bá fẹ́ kí oògùn tá a fẹ́ ṣe kan ẹ̀kọ́ jẹ́ ìwọ àti ìyàwó rẹ gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ báyìí nítorí pé téwà àti ẹ̀ bá jọ fọwọ́sowọ́pọ̀ lògùn tá a lè ṣe ní ọ̀jẹ̀. àtìgbà yẹn ni ìwọ àti lásùn ti di igi ọlá fún wa bẹ́ẹ̀ni bá ṣe wà yìí àwa mẹ́tẹ̀ẹ̀ta ò gbọ́dọ̀ yára wa. ẹ mọ yàrá yín o. Ah, kódà a yára wa o a yára wa o lásùn o tún jẹyàn wọn láyé. yé yé. ọmọlọmọ. yé yé yé yé lásán ọmọ súlẹ̀ lásán ọmọ súlẹ̀ wo bí tọ́ bá yàrá ẹ̀ jẹ́. bọ̀sọ́lá. yé. Yeah! ìwọ náà ti di kòròfò. Ah! èmi tí mo bá yín sọ̀rọ̀ tí mo wà wájú yín náà mo ti empty. ó pè fẹ́yìn ó pè fẹ́yìn ó pè fẹ́yìn why me. nítorí pé a ti bẹ́ bọ́ra jẹ. èrè ẹbọra ti kú lára wa. jẹ́ ẹbọra ti gba gbogbo ẹ̀ lọ pátá. yé lásán ọmọ súlẹ̀ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ ṣé ìjọ tani tí bá jẹ tani máa gbé mi tani máa gbé mi tí bá máa gbé tani máa gbé mi lásán máa súnlẹ̀ máa sùn ní ìfọ́n tí ìfọ́n fi tú. kíru wọn má jó léjì gbọ́ kó má bàa yí yàbí ọwọ́ aṣọ pẹrẹgẹdẹ. ẹ̀yin ọmọ yìí ohun tí àgbàlagbà rí lórí ìjókòó tó fi ń fẹ̀ fún tí ọmọ kékeré bá gun àkàbà kódà kó gungi àgbọn kó gungi ìrókò kò ní rí. Mm. ìgbọ́nà ẹ̀mọ́rọ́gbìn ilé ọ̀la asán ló máa ló máa ń já sí. gbogbo ohun tí mo tí mo gbọ́nà ìbúrú ṣe pátápátá gbogbo ẹ̀ ló bàjẹ́ lójú ayé mi nítorí ilé tí a fi tọ́mọ ni irin ló padà wó asán òfò ìjọ kejì ọjà ló máa ń já sí. bàbá ẹjọ ẹ má bínú o àwọn tí ẹjọ rin ìrìn àjò mojèrè tí kò padà fún yín lérè gẹ́gẹ́ bí ẹ ṣe sọ nínú ìtàn yín ẹjọ kí wà ní ìgbẹ̀yìn wọn. ṣebí hmm. wọn kìlọ̀ fọlọ́ta kó má lọ́ọ́ lù lọ́ta. Hmm. àìgbọ́ ọlọ́tà ló mú un lọ lù lọ́tà tó fi di ohun tó máa ráyé ń lọ mọ́lẹ̀. àfàjọnà ẹ tún béèrè asán náà ló padà gbẹ̀yìn wọn kò jọ́sẹ̀ méjì lọ òun làṣàrà ìlú dé ìyàwó lọ. bàbá kí ló pa. ọ̀rọ̀ ayé yóò tó pọ́n ọ̀rọ̀ ayé yóò tó pọ́n mo fẹ́ dógún mo fẹ́ dọ́gbọ̀n láyé ẹbí ilé ayé yìí ló mọ̀. dog. ṣàdá pé bí la ṣe gbé a máa gbé lala ló bá lọ ń ṣiṣẹ́ ìkẹ́dù iṣẹ́ ìkẹ́dù tá a dẹ̀ wí kò mọ nípa ẹ̀ dáadáa ọ̀sán kan òru kan ní kíkẹ́dù yẹ̀ lu ọ̀rẹ́ wa lẹ́sẹ̀ méjèèjì wọ́n wojú tu ẹ tí wọ́n rí àfìgbà tó gọ̀rẹ̀ wá lẹ́sẹ̀ méjèèjì ẹni tó bá rí Fọláwẹ̀ nígbà náà àbàkáànù kò ní Fọlá Fọláwẹ̀ tọrọ àbíkẹ́ni náà wá ní òun àfọlámi tọrọ. ẹ wò ó ẹ̀yin ọmọ mi mo fẹ́ kẹ́ ẹ lọ bomi sùúrù mu nítorí ọgbọ́n àti jèrè tí gbogbo ayé ń dá lóde òní kò lérè nú rárá àjẹkún ìyà ló fi ń jẹ ni òde máa ń múni délùú àbámọ̀ ni. èmi tẹ́ ń tí mo jókòó wájú yìí. má ṣe o bàtà lòkú náà lóde ìgbéyàwó rí kó tó dohun àpá ti sákìtàn. tí mo jẹ lóyè mi o gbogbo ilé tí mo fi tọmọ pátá pátá hmm, èrè ló padà wò. you doing here? I'm here to see you the love of my life. one day, one day! like something is wrong. mo bá mọ́tò ẹ̀ ní ṣíṣí lẹ̀ then mo wọnú lé the whole place is scattered I've been calling Sophie Sophia Sophia kò sẹ́ni tó ń dá mi lóhùn there is nobody in the house I'm so scared I, I feel mo fi pé nǹkan burúkú something something to her. ti gbàgbé pé ibi tí ìfẹ́ ní bá wà ibẹ̀ lọ́kàn ẹni máa ń wà. psychopath. Stop running from me! You want to get off any of You think it's easy to fall in love with you? You made me fall in love. You made me have easy with you. What the salon? Are you mad?